àwọn èèyàn ń jẹ ohun gidi lójú oorun mẹlòmíì bá wa jẹ bámú lójú oorun tó bá tún da ayé náà kò wá ní rí nǹkan rí jẹ láyé gbogbo oúnjẹ òfò tá a máa jẹ lójú oorun tí ó wà hánà oúnjẹ àlùbáríkà tayé yọlọ mọjà bá wọn jẹ ẹ sàmì dáadáa gbogbo oúnjẹ tó da burúkú lẹ lómi wọn máa àlùfáà wọn sẹ ti tébù fẹ lómi lójú oorun lójú àlá sáfì ọsẹ fún ni yọọ máa jẹ bí ti ń jẹja ni yọọ máa jẹ kúrókà yóò máa jẹ kúrókò bó bá wá dáyé kò ní kódà kódà pọ̀nmọ́ kò ní rí jẹ. ó ti jẹ gbogbo ohun tí ó jẹ lọ́jọ́ ayé ó ti jẹ lójú oorun ẹlòmíì sì máa jẹ́ gbogbo nǹkan lójú oorun yóò lálàá pé òun kọ́lé lójú oorun yóò lálàá pé òun ra mọ́tò lójú oorun yóò lálàá pé òun soríire lójú oorun gbogbo tó lálàá tó dáa tó lálàá lójú oorun òun kò ní rí kan bẹ́ẹ̀ sí láyé. ẹlòmíì lè lálàá pé òun wà ní òyìnbó òun gun bàálù ọkọ̀ ojú omi ẹlòmíì ọkọ̀ ojú omi pákó ẹlòmíì ò ní gùn tí èkó.